إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة أبو محمد صلى الله عليه وسلم insha Allah àtúmọ̀ tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú ar-risala títí al-imam ibn abi zayd al-qayrawani ali rahmatullah lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ nípa àwọn zaka nǹkan ọ̀sìn zaka rankumi zaka màlúù bákan náà zaka àgbò ewúrẹ́ ògúnfe orúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ nípa zaka àwọn nǹkan wọ̀nyí a rẹ̀ jẹ́ kí ó yé wípé àwọn nǹkan wọ̀nyí a máa wò wọ́n ní ojú nǹkan tó ṣe pé à ń sìn láti lè máa gba wàrà rẹ̀ bákan náà láti lè máa pàjẹ́ ń bẹ́ eléyìí ni ayọ̀ zaka tó bá tó ní sọ́ọ̀bù yí aṣílálà yìí bákan náà ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá dóre lórí òní pé tó bá ṣe wípé èèyàn ra àgbò àtàwọn ẹranko tó ń bẹ ní kàtígìrì rẹ̀ ní àbẹ́yàn ra màálù àbí rànkúnmí pẹ̀lú àníyàn pé òun fẹ́ máa tà wọ́n eléyìí zaka urudu tìjára òun ló ń lórí rẹ̀ òun náà ni zaka tó ń bẹ lórí ọjà tí èèyàn ń tà ṣùgbọ́n tó bá ṣe wípé àníyàn pé èèyàn ń sìn wọ́n ó fẹ́ máa gba wàrà wọn ó ń ta wàrà wọn tó wáyé pé àníyàn yìí òun ni tí ó ní pé ó ń pa jẹ́ńbẹ̀ náà bí wọ́n ṣe ń lékún sí tó bá tó ní sọ́ọ̀bù tó lè jẹ́ pé àwọn ẹranko tá a dárúkọ àwọn ni wọ́n ń dàjẹ́ fúnra wọn káàkiri ní throughout ọdún àbí tó pọ̀ jù nínú ọdún a ní eléyìí láàyò sàkárẹ̀ ṣùgbọ́n tó wá ṣe pé nìyẹn ló lọ ń wá koríko tí wọ́n á jẹ fún wọn ní ìtò pọ̀jù nínú ọdún àbí ní gbogbo ọdún eléyìí kò sí zaka ń bẹ̀. however tó bá ṣe kóun náà ló ń wá koríko fún wọn àníyàn rẹ̀ dẹ̀ ni kóun fẹ́ máa tà wọ́n so yóò yọ zaka wọn ní ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn tí wọ́n ń bẹ lórí rẹ̀ so eléyìí ni wọ́n pè ní zakatu rudi tijara ṣùgbọ́n èyí tí a fa ń sọ fún wa bí báyìí òun náà ni zaka èyí tí wọ́n pè ní zakatu al-an'am zaka àwọn nǹkan ọ̀sìn kò ń ṣe gbogbo nǹkan ọ̀sìn bí ó bá kí ń ṣe rànkúmí màlúù àgbò àti àwọn ètò ń bẹ ní kàtígìrì rẹ̀ bíi ògúnfe ewúrẹ́ àti rẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà sọ̀rọ̀ ń pa ẹni tí wọ́n pè ní alkhulfa alkhulfa òun ni mixture kéèyàn da nǹkan pọ̀ afun alápèjúwe irú àgbò lápèjúwe alẹ́ni tó bá ní àgbò tó tó 40 yóò yọ àgbò kan nínú fọ́tì gẹ́gẹ́ bí zaka bóde ṣe ń lékún ó di fifty ó di sixty ó di seventy eighty ninety hundred one hundred and nineteen one twenty ẹyọ kan náà lèyàn ṣe yọ ṣùgbọ́n tó bá ti di one twenty one ó ti di pé yẹn yọ méjì so àwọn pé kínní kan ní alkholtọ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá òun ni pé kéèyàn méjì kí wọ́n da nǹkan sí wọn pọ̀ rànkúmí àbí màálù ni àbí àgbò wọ́n da pọ̀ ìgbà táwọn da pọ̀ ó wá pé ní sọ́ọ̀bù ó pé ní sọ́ọ̀bù a ní wọ́n yọ zakankan yẹn kódà kó ṣe wípé tẹ́ńkálukú wọn bá pín títí ẹ̀ kò ní tó lè sọ nísìnyẹn kan ó ní àgbò twenty ìkejì náà ní twenty àwọn àdàpọ̀ tó ṣe pé àwọn àgbò tí wọ́n dàpọ̀ yìí wọ́n jọ ń dàjẹ́ níbi kan náà ni wọ́n jọ ń sun bì kan náà ni wọ́n jọ ń fún wàrà wọn bì kan náà ni so wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni eléyìí ni wọ́n ń pè ní kíni holtoto awsọ eléyìí ní twenty èyí náà ní twenty àwọn méjì dà pọ̀ ó di forty lápèjúwe bákan náà bẹ́ẹ̀ ara nkúmi ni so ni wọ́n dàpọ̀ bẹ́ẹ̀ àbí màálù ni wọ́n dàpọ̀ bẹ́ẹ̀ kálukú ní titi ẹ̀ ṣùgbọ́n padà dàpọ̀ débi kó ti wọ́n dà gẹ́gẹ́ bíi pé èèyàn kan ló ní so tó bá tó ní sọ́ọ̀bù wọ́n yọ zaka rẹ̀ wọ́n yọ zaka rẹ̀ tó bá tó ní sọ́ọ̀bù so eléyìí òun ni wọ́n pè ní kíni alkhultọ̀ aṣílálàyé fún wa wípé khultọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà wípé ibi nǹkan ọ̀sìn nìkan ló ń bẹ ipe kò dé àwọn nǹkan mínú àwọn nǹkan tí a ní zakawọ́ pápẹ̀júwe èèyàn méjì da business pọ̀ èèyàn méjì da business pọ̀ àwa wo iye owó tí wọ́n fi da business pọ̀ ní bí eléyìí kó bí a bí eighty thousand kalẹ̀ ìkejì náà kó eighty thousand kalẹ̀ ó di one sixty thousand gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti ṣe fún wa a ní ẹni tó máa ní nǹkan bí one hundred fifty thousand naira tí ọdún kan lẹ̀ lọ lórí ẹ̀ zakawọ̀ tàbá ní standardi silver tàbá wo gold zakawọ̀ ṣùgbọ́n standardi silver tọ́pọ̀lọpọ̀ àwọn afọ àpọ̀lọpọ̀ àwọn majami fìtìyà tí wọ́n lò zakawọ̀ so èèyàn méjì dá eighty thousand eighty thousand papọ̀ wọ́n fi bẹ̀rẹ̀ business ọdún kan wá lọ lórí rẹ̀ yìí lápèjúwe bóyá ó yẹn ti wọ̀ nǹkan bí two hundred thousand naira láti tabaníkà wo ọjà tó ń bẹ́ ńlẹ̀ ó ti wọ̀ bí two hundred thousand naira àbí bí one eighty thousand naira àbí owó yẹn náà bí one sixty ló ṣì wà kò ṣáà ti sí ní sọ́ọ̀bù irú eléyìí náà àwọn méjèèjì ṣé wọ́n yọ zaka yẹn tó ń bó jẹ́ pé tá a bá ní ká títí ẹnì kọ̀ọ̀kan wọn individually ìtàn ní kò tó ní sọ́ọ̀bù do ọdún kan ti lọ lórí ẹ̀ ṣùgbọ́n kò tó ní sọ́ọ̀bù ṣùgbọ́n tá bá nájọ́ ń ṣe bísínẹ́sì papọ̀ ni ṣé a ti ti bísínẹ́sì wọ̀nyẹn gẹ́gẹ́ bí ọkùnrin kan àbẹ́yìn kan tó ní tó tó ní sọ́ọ̀bù àwa ní ká yọ zaka rẹ̀ eléyìí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa wọn ni kò sí ní tó jọ sí ní tó ṣe pé èyí tó jẹ́ ṣé ẹ̀ ń kálukú wọn ò tó ní sọ́ọ̀bù ní so ó túmọ̀ sí wípé kò sí zaka ń bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn ṣàfihìyà òní tí bá ṣe tírìtì ti àwọn nǹkan ọ̀sìn yẹn náà làá ṣe tírìtì àwọn other items tó jẹ́ zakatibu items sòríyá níbi nǹkan òwò nǹkan táǹtà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àbí owó téèyàn ní ìyàn méjì jọ dá owó jọ lákòjú ẹ̀ ń sìn òun wọ́n jọ papọ̀ so àbí wọ́n jọ jogún owó lọ́dọ̀ bàbá wọn lápèjúwe so ní ṣókíṣá èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wà lórí ẹni pé kò sí zaka lórí alkholtọ̀ ìkọ́tán dàpọ̀ tí ó bá ti tó ní sọ́ọ̀bù individually tí ó bá tó ní sọ́ọ̀bù individually ṣe léyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ń bẹ lórí rẹ̀ àwọn afá mi ní rárá tó bá fi lè mú tó ní sọ́ọ̀bù ayọ̀ zaka rẹ̀ ni afá wa ń tẹ̀síwájú ó ní wàlá yóò kàdó wàlá tó kàdó ìsọ́dọ̀kọ àtọ́kùlà ó ní àníyọ tàbá fẹ́ yọ zaka àwọn agbo nǹkan kan mọ́ra wọn ní àníyọ ọmọ ọmọ ẹran àníyọ gẹ́gẹ́ bí ìsàká that is èyí tá a rí pé ó wọ́ tiẹ̀ òun láàyọ àníyọ the best at the same time àníyọ èyí tó ṣe pé òun ló jẹ́ the worst so àmọ́ ní wọ̀túnwọ̀sì. torí wípé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún mu'adh bin jabal radiyallahu anhu gbàtó lọ sí ìlú yemen ó ní wa iyyaka wa kara'ima amwalihim ó ní tí wàá fẹ́ gba zaka lọ́wọ́ wọn má gba best níbi àwọn dúkìá wọn bóyá nǹkan oko ni bóyá nǹkan ọ̀sìn ni ó ní mú the best kò lóhùn ní kíni òun ló fẹ́ gbà gẹ́gẹ́ bí zaka ìnira ni ó jẹ́ fún àwọn tí wọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn èèyàn dẹ̀ ní mú yìí tó ṣe pé òun ló jẹ́ the worst torí pé tí mú tó jẹ́ the worst nǹkan yẹn náà kò ní pé àwọn tí wọ́n jẹ́ recipient of zaka ìyẹn náà ò ní pé àwọn tó jẹ́ recipient of zaka lọ́lọ́wọ́ ti kọ́ láta yamma múlùkàbí ìsàmínú tó ń fi kóòlù èyí tí ó da ẹ má sọ wípé nú ẹ̀ lẹ ti fẹ́ yọ ẹ má nínú ẹ̀ lẹ ti ṣe kí lẹ ti fẹ́ yọ èyẹ ní àwọn rànkúmí àbí àgbò àbí ewúrẹ́ àbí màálù bẹ́ẹ̀ yìí tó ti fọ́ sick lápèjúwe olè yóò wá yọ gẹ́gẹ́ bí zaka eléyìí ò ṣe nǹkan tó bá wọn at the same time ṣẹ̀rí ò sọ wípé èyí tó fine jù ń bẹ́ẹ̀ tó jẹun kánú jù ń bẹ́ẹ̀ èyí tó lára tó sanra jù ń bẹ́ẹ̀ èyí tó lọ́ra jù ń bẹ́ẹ̀ òun ni kò fi ṣe zaka ṣùgbọ́n mú in between má mú yìí tó worst mọ́dẹ̀ mú yìí tó ṣe pé kí ni ó dáa jù tó bá mú yìí tó dáa jù yóò affect wọ àfi tó bá wù ẹ́ láti ṣe lókù tó bá dẹ̀ mú yìí tó worst ní ẹ̀tọ́ àwọn tí ó yẹ kí wọ́n gba zaka èyàn ti mú lára ẹ̀tọ́ èyàn ti pa á mọ́ ti tiẹ̀ afáà fi sọ wípé wàlá tó kàdọ̀ kì sọ̀dákọ́ àsàkàlà kámọ̀ mú ọmọ ẹran níbi zaka bákan wàtò àjò ala rabbil ghanam wàlá tó kàdọ̀ al-ajajil tó wáyé pé màálù náà la fẹ́ ló yẹ ká yọ ní zaka àní lọ mọ́ màálù kékeré kálóhùn la fẹ́ fi yọ zaka màálù tó yẹ ká yọ zaka rẹ̀ ní. wàlá kùsùlánù fi ebèlì bákan náà àwọn ọmọ rànkúmí kéékèèké kó ṣe pé òun là á mú wọ́tò àdùn àlejò àkà ṣùgbọ́n àní ṣe kí ni àní mú àdàníjẹ́ kan mú fún wa ṣùgbọ́n tá a bá ń ṣi àáṣì papọ̀ mọ́ ara tí wọ́n yọ zaka níṣẹ́ ẹni tó ní oní àgbò mọ́ àgùntàn oní ní fọ́tì àwọn ará wọn kéékèèké bẹ́ẹ̀ so tá a bá ń ka fọ́tì tá a fẹ́ kà á kà mọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ pé kí yá yọ ẹran ẹyọ kan nínú ẹran fọ́tì tó níyì tó bá fún wa ní ìtọ́jẹ́ kékeré yẹn ànígbà ànígbà at the same time àní sọ wípé kó mú the best of them all òun ni kó fún wa a ṣe ní wọ̀ntúnwọ̀nsì eléyìí ni tí a fa ń sọ fún wa pé wàtò àjò alẹ́ yìí mi tá a bá ń ka iye tí wọ́n ní àwọn ọmọ ẹ̀ràn yẹn náà á sì pọ̀ ọmọ màálù yẹn á sì pọ̀ ọmọ rànkúmí yẹn á sì pọ̀ ṣùgbọ́n èwo làá mú nínú rànkúmí àwọn náà làwọn ètò ìṣe pé wọ́n ti sọ ọdún wọn fún wa bákan náà ìtàn tamamúnu màlúù òní tí wọ́n ti ṣàlàyé ọdún wọn fún wa so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n láyé kọ́kọ́ tó ìsun bákan náà àárín mú tẹ́ìs that èyí tó jẹ́ bí akọ ẹran àárín mú yẹn bákanáà wà láhárìmá a nínú rànkúmí tó ṣe wípé òun náà ti kí ni ó ti gbó tó ti gbó torí pé èyí tó bá ti gbó tó ti pẹ́ gan tá a bá mú yẹn ẹran rẹ̀ sábà dùn ẹran ilé ó lè yí bákanbákan so ìwúlò rẹ̀ kò ní fi bẹ́ẹ̀ pọ̀ fún ẹni tá a fẹ́ fún zaka yẹn so a ní mú yìí tó ṣe kí tó jẹ́ harima a ní mú yẹ so bákan náà ó lè jẹ́ pé nǹkan tí ó ti tún wíìkì ni tó lè mọ́ lè bímọ mọ́ so bákan náà wàlá mahid wàlá fahlul ghanam a ní mú akọ ẹran ní a ní mú yìí náà so gẹ́gẹ́ bí nǹkan tí àfáàṣe lálàyé fún wa bákan náà a nínú ìtò ṣe wípé ó lóyún nínú torí pé ẹ̀ náà ní kò ní pé ẹni tí ó ní bákan náà wà láṣáàtù àlàf ẹran tó ṣe wípé wọ́n lọ ń wá koríko fún yín a nínú yẹn wà lálẹ́ tó rọ́bì wà ládàá èyí tó ti bímọ tó ń fọmọ ní ọmú ànímú yẹ wà láàkíyàrò àmúwálì náà bákaná èyí tó dáa jùlọ nínú dúkìá àwọn èèyàn ànímú wà láyé kàfẹ́zálíkà àrùdùn wà látàmàmì àní gbowó in place of faith yìí فإن أجبره المصدق على أخذ الثمن في الأنعام وغير أجزاءه إن شاء الله al-musaddiq al-musaddiq tàti sẹni tó ń gba zaka tíjọba aránkó wa gba zaka nìyí tí ó bá jẹ nípa ẹni tó fẹ́ yọ zaka wípé èyí tá a fẹ́ kó yọ owó la fẹ́ gbà lọ́wọ́ ẹ nígbàdàn tá a máa fi gbẹ́rán then kò sí nǹkan tó burú oníbẹ̀ yìí sunlọ jẹ́ pé alimami bukhari yọ alẹ́ rahmatulah wọ́n gbà wá wípé alimami bukhari gbà wá. ipe Mu'adh bin Jabal radiyallahu anhu tó bá lọ gba zaka lọ́wọ́ àwọn ara Yemen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so yóò sọ fún wọn ipe bí a kan mú bí aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wọ́ọ̀tì tó yẹ kí wọ́n yọ ní àrànkúmí ni àbí ní ẹran àbí ní malu yóò nìkan mú wa ipe eléyìí ni nǹkan tí ó máa pé àwọn sàábé tọ́m̀bẹ̀ ní madina wọn sábẹ́ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam so ti al-musaddiq ẹni tí ìjọba rán ipé kó mọ́ lọ gba zaka rankumi wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa wò wípé kan san wọ́ọ̀tì tó yẹ kí wọ́n yọ tó bá yẹ kó san wọ́ọ̀tì ẹ̀ òun ni tó máa pí àwọn tó máa gba zaka yẹn ni kò sí nǹkan tó burú mbẹ́ kò sí nǹkan tí ó burú mbẹ́ ni so kí ni ẹ̀rí ẹ̀rí náà ni tí Mu'adh bin Jabal radiyallahu anhu tí a ló ṣe so torí pé nǹkan tó ní ṣe pẹ̀lú àǹfààní wọn ni náà eléyìí náà ṣe a lè gbé sórí zakatul fitri ibi tí àwọn èèyàn tí wọ́n fi owó yọ zakatul fitri àwọn afáàmì israel láti gbé sórí rẹ̀ ipe tó bá lè mú wa sọ wípé zaka ẹran zaka oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé wọ́n lè fowó san tí mùsọ̀bíkì bá béèrè fún so zakatul fitri náà ó yẹ kí wọ́n lè fowó san náà ṣùgbọ́n wọn àfáà ní eléyìí ààrí ẹ̀rí fún ní ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam bákan náà ní ọ̀dọ̀ àwọn sahaba radwanullahi alayhim náà ó ní ìdọ̀rọ̀dọ̀ àwọn tàbí'un míì bí a bí Umar bin Abdul Aziz ṣùgbọ́n èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ń bẹ lórí ẹ̀ òun ni pé zakatul fitri àti ń fi owó yọ so lónìí ọ̀pọ̀lọpọ̀ míì máa fẹ́ fi owó yọ zakatul fitri instead of oúnjẹ whereas oúnjẹ òun nítorí pé zaka owó ń bẹ lọ́tọ̀ oúnjẹ lélẹ́yìí so tàbá sọ pé tẹ́tù mọ̀ fowó yọ ọ́ nìyí àti sọ di zaka owó náà nìyẹn ṣùgbọ́n àbẹ̀ṣe pé kìnìyàn fẹ́ eradicate pé káwọn èèyàn máa fi oúnjẹ yọ wàrà tìyẹn gangan ní basis zaka owó dẹ̀ ń bẹ lọ́tọ̀ eléyìí lára àwọn nǹkan tí àwọn àfáàbí sọ wípé kò dá ká fi owó yọ zakatul fitri nìyẹn oúnjẹ ni ṣùgbọ́n àwọn àfáàbí gbà pé ká ní kìnìyàn bá ń bẹ necessity tó lágbára gan so ṣe wọ́n lè wá fi owó kan ṣe kí nìkan fi yọ wallahu alam tó wáyé pé necessity ńlá òun ló béèrè fún nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ká sọ di nǹkan tó ṣe fóun láàmọ̀ píṣì fún àwọn èèyàn ká ní zakatul fitri ní owó lè máa fi yọ iye báyìí ni o bí ìgbà tá a fẹ́ máa mọ̀ gbá oúnjẹ tó jẹ́ bẹ́sì sílẹ̀ bẹ́ẹ̀ ni zaka owó ń bẹ lọ́tọ̀ so wallahu alam eléyìí ní tí ó correct lórí yẹn a sì mọ̀ padà máa sọ̀rọ̀ lórí zakatul fitri fọ́wọ́n tẹ̀síwájú wọ́n ní wọ́lá yusuf dẹ́yìn zakata habbin wọ́lá tamrin wọ́lá mashiya wọ́lá yusuf dẹ́yìn zakata habbin wàlá tamrin wàlá mashia a ti sọ̀rọ̀ ń pa zaka nǹkan oko a sọ̀rọ̀ ń pa zaka nǹkan ọ̀sìn na zaka nǹkan oko èèyàn lè jẹ́ àgbẹ̀ lákòjú ẹni sí subhanahu wa ta'ala ni wa atu haqqahu yawma hasadi wa atu haqqahu yawma hasadi in tó jẹ́ ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ yọ níbi nǹkan oko yín ẹ yọ nígbà tí ẹ bá avẹ́sì nǹkan oko yín a dẹ̀ sọ fún wa pé a máa yọ zaka níbi nǹkan oko níbi àwọn nǹkan tó bá jẹ́ bí síríà ní àwọn nǹkan bí síìtì a máa yọ a máa yọ bí àwọn nǹkan bẹ́ẹ̀ bákan náà níbi atamri dàbídùn a máa yọ nǹkan tó jẹ́ bíi ráìsì ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a yọ kíni a yọ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀ zaka ráìsì zaka ẹ̀wà zaka àgbàdo zaka ọkà bàbà zaka jéró zaka wíìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó tó jẹ́ bí six báyìí ayọ̀ zaka rẹ̀ àrẹ̀sẹ̀rẹ̀ ààyè fún wa wípé tí nǹkan ta rí kó jọ tó bá jẹ́ six hundred and twelve kilograms tó ń ṣe dédé ǹjẹ́ àmọ̀ sí three fa èyí tí wọ́n pè ní khamsatu awsuqi àpò márùn-ún àpò márùn tó ṣe wípé tá a bá wọ̀n tá a gbé sórí skéèlì yìí tá wé rẹ̀ yóò mọ̀ fún wa ní nǹkan bí six hundred and twelve kilograms tó ń ṣe dédé three hundred sáà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ń gbin ráìsì tó bá rí ráìsì tó tó bá yẹ gbìn ráìsì tó tó àpò márùn àbí ẹ̀wà ló gbìn tóun náà tó yẹ yẹn àbí àgbàdo lórí harvest tó tó yẹn yẹn yóò yọ zaka yóò yọ zaka kọ̀ọ̀kan wọn ṣé a lè pa ẹ̀wẹ̀ papọ̀ mọ́ àgbàdo ká pa ráìsì papọ̀ mọ́ ẹ̀wà láti lè fi fún wa ní six hundred and twelve kilograms a ní eléyìí kò sí ẹ̀rí fún un sọ ẹni tó gbin ráìsì tí ráìsì ò bá ti tó six hundred and twelve kilograms tí a mọ̀ sí kámsàtò ọ̀ṣùnkín kò sí zaka lórí ẹni yẹn kò sí zaka ní orí rẹ̀ bẹ́ẹ̀ ni tó gbin ẹ̀wà bó gbin dàbídùn tó ṣe pé ìgbà tó harvest ẹ̀ ní kò tó six hundred and twelve kilograms kò sí zaka lórí ẹni yẹn a ní sọ pé ká jẹ méjèèjì papọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ ní ká papọ̀ tó bá ti fún wa ní six hundred and twelve kilograms ló ìkọ̀ọ̀kan ni wọ́n gbọ́dọ̀ tó yẹ ìyẹn èyí tó bá two hundred and twelve kilograms tó ṣe lè dé hamsa tó ọ̀ṣùkín ayọ̀ zakari rẹ̀ èyí tí ò bá tó kò sí zaka lórí ẹ̀ sẹ́lẹ̀ nǹkan tí a ṣe lálàyé níbi àwọn nǹkan ọ̀gbìn adẹ̀ kò sí zaka níbi àwọn bí ewé bẹ́ẹ̀ èèyàn gbin ewédú ni ó gbin ẹ̀fọ́ ó gbin ilá nǹkan kàmọ́ra wọn gbòòrò àwọn kan tòmátò nǹkan kàmọ́ra wọn kò sí zaka lórí àwọn ẹ̀ àwọn kan tí zaka wà lórí ẹ̀ náà làwọn bíi seeds tó ṣe pé nǹkan tí èèyàn lè tọ́jú pamọ́ tó máa gbẹ fún rẹ̀ tó ṣe wípé ó dàbí àwọn bíi síìtì nǹkan kàbára bíi àwọn serious generally so àwọn kan wáyé òun ní zakawa lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe sẹ́yìn so afáwa mu wa wọ́n ní wàlàyé skìtú àdéhìí gbèsè kò kan yí pé kéèyàn má yọ zaka rẹ̀ o zaka kíni zaka almashia àwọn nǹkan ọ̀sìn àti kíni zaka atamru dàbídù àti zaka alhab àwọn series ẹ mo jẹ gbèsè wọn ní kò ṣe kíni kò ná eléyìí ni mọ́tẹ́ àbí tí ìmáàmù ìfìrìnlẹ̀ nìyẹn sọlọ́dọ̀. So, títí wọn ẹni tó bá jẹ gbèsè ó dẹ̀ ní nǹkan oko tí gbogbo èèyàn rí tálíkà rí àwọn nǹkan oko rẹ̀ tálíkà rí nǹkan oko rẹ̀ tálíkà rí nǹkan ọ̀sìn ó yọ zakari ó lòun jẹ gbèsè so ní mọ́tẹ́ àbímọ́ Malik wọ́n ní rárá ó jẹ gbèsè ní ní onímọ̀ yọ zaka nǹkan oko rẹ̀ ó jẹ gbèsè ní onímọ̀ yọ zaka nǹkan ọ̀sìn rẹ̀ torí pé eléyìí wọ́n kà á kú kí ni àmúwáàlú abọ́hìrọ̀ dúkìá téèyàn ní tó hàn tí gbogbo èèyàn rí alamuwaalu bọ̀ọ̀fìnà dúkìá téèyàn ní táwọn èèyàn ò rí lápèjúwe ń sìn èèyàn ní góòdù lé ó ní náírà pọ́nsálì ní yóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní lé ni so ní mọ́dàbí àwọn gbà wípé kí ni ó lè san gbèsè rẹ̀ tó bá san gbèsè rẹ̀ tí n tó ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù yóò ṣe kíni yóò yọ nísìnyí ẹni tó ní bí a bí three hundred thousand lé ó dẹ̀ jẹ̀yàn ní nǹkan bí hundred thousand naira ó yọ gbèsè hundred thousand á kù two hundred thousand lẹ̀ anita bá wo ní sọ́ọ̀bù síbà tó ṣe kóun láfi ń bára sọ̀rọ̀ a ní nǹkan bí one fifty àbí nǹkan kan one hundred fifty thousand naira nǹkan bí wọ́n ẹran fifty thousand naira òun ni so irú èèyàn báyìí sìn á nígbà tó yọ gbèsè tán owó tó ṣẹ́kù ńlẹ̀ owó tó ní sọ́ọ̀bù so yóò yọ two point five percent yẹ yóò yọ two point five percent yẹ ká ní pé owó yìí ò wá tó ní ìgbà tó ó jẹ gbèsè hundred thousand ní ó dẹ̀ san gbèsè hundred thousand nínú two hundred thousand tó ní a rí 100,000 thousand ló yẹn ní kò tó ti sọ ó túmọ̀ sí kò sí zaka lórí owó yẹn nìyẹn sọlẹ̀ yìí ráàyè kan nìyẹn òun ni pé fil amuwari àwọn owó tí dàbí dúkìá rádà tí gbogbo ya ń rí ó ọyọ yọ zaka rẹ̀ ni ọ̀rọ̀ pé mo jẹ gbèsè o ṣe kí ni kò kan nǹkan yẹn. ṣùgbọ́n tó yẹ kó táwọn èèyàn ò rí ni àbí ká ní dúkìá táwọn èèyàn ò rí bí owó bí góòdù sílvà so eléyìí wọ́n ní kò ní yọ zaka rẹ̀ gbèsè ni ó kọ ọ̀sán náà tó bá san gbèsè ní tó ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù yóò yọ tí ó bá tó ní sọ́ọ̀bù ṣùgbọ́n tó yẹ pé àlàmúwálù bọ́ ìrà ni owó tí dúkìá tí gbogbo èèyàn fojú rí ọ̀rọ̀ pé mo jẹ gbèsè kọ́ ṣé ọdún kan ti lù ó ti avẹ́sì kí ni ẹ̀ rádà ṣé ó ti avẹ́sì àbí kò avẹ́sì ẹ̀ tẹ́gbẹ́ nǹkan ọ̀sìn ni ṣé ọdún kan ti lù bá nǹkan ọ̀sìn yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ tó ní sọ́ọ̀bù wọn ni kò lọ zaka rẹ̀ sọmọdé àbí kan nìyẹn nam ká tó tẹ̀síwájú níbẹ̀ yẹn ẹni tó ní ọjà tó ń ta ń ṣọ́ọ̀bù ẹni tó ní ọjà tó ń ta ń ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù ẹ̀ ní ṣé abẹ́ alamuwaru bọ́ira làákàkún ni àbí abẹ́ alamuwaru bàbínà àwọn afá kan ní abẹ́ alamuwaru bàbínà ni torí pé bí owó náà lòun náà ṣe rí àwọn kan ní rárá o tabaníkàwò àwọn èèyàn tó ń rí ọjà tó display ni so bí ìgbà tó ṣe yí pé èèyàn ní nǹkan oko lẹ́ni tó harvest bí ìgbà tó ṣe yí pé èèyàn ní nǹkan ọ̀sìn tó ń tà ní bí ìgbà tó ṣe kó ní nǹkan ọ̀sìn bí ìgbà tó ṣe kó ní nǹkan ọ̀sìn tí ó wà displayed ní torí rádà tí gbogbo èèyàn rí so eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé àwọn àfáà mi sọ so wallahu a'lam ìkẹta onígbà àwọn àmì ní kò bá jẹ́ àlàmùwádò zọ́ira kò bá dẹ̀ jẹ́ àlẹ́ àmúwárẹ̀ bàbínà ìjọba òkò jẹ́ ń bẹ́ ṣé ọdún kan lù lọ bá lórí rẹ̀ ṣé ó ti tó àsìkò tó yẹ kó harvest yẹ ṣó tó ní sọ́ọ̀bù nítorí wáyé pé ọdún kan máa lù lórí ẹ̀ ní ṣọ́dún kan ti lù lórí rẹ̀ òun ni ó mọ̀ tí ò yọ gbèsè tó jẹ àwọn èèyàn before kí ọdún kan tó lọ lórí rẹ̀ so kí ni pọ́blẹ́mù yìí pé àti kò yọ kò yọ gbèsè rẹ̀ gbèsè tó jẹ tọdún kan wá lọ lórí dúkìá tó ní tó lè jẹ dúkìá tó yẹ kó yọ zaka rẹ̀ àbí ìgbà tí ó harvest ẹ̀ ni so àwọn ní ìtọ́wáwò kò jẹ́ ṣọ́dún kan ṣáà lọ ṣó ti tó àsìkò tó yẹ kó yọ zaka òun tí ó san gbèsè òun ló mọ̀ fún rẹ̀ ó gbọ́dọ̀ yọ zaka àwọn nǹkan wọ̀nyẹn eléyìí jẹ́ kí ni ráàyè ẹlẹ́ẹ̀kẹta so bọ̀tí ìdí àfáàmú òun ni pé kí ni àdéhìn gbèsè ní nǹkan tó ṣe wípé wàlá yóò sì tún déhìn zakata habbin wàlá tamrin wàlá maashiya mo jẹ gbèsè èyí ò ní kí n má zaka nǹkan oko mi mo jẹ gbèsè kò ní kí n mọ́yọ zaka nǹkan oko mi bákan náà mo jẹ gbèsè kò ní kí n mọ́yọ zaka ọ̀sìn mi tó tó ní sọ́ọ̀bù tọ́dún kan rẹ̀ ti lọ lórí ẹ̀ so ọ̀rọ̀ táwọn afáà ní lórí rẹ̀ òrìnkà tí a sọ yìí wallahu alam wallahu alam èyí tí ó dàbẹ̀ ni kó tẹ̀wọ̀n jù òun náà ni pé n tó bá fi lè mú èèyàn nà gẹ̀rẹ̀ tí àsìkò zaka fi dé bá dúkìá yẹn lọ́wọ́ èèyàn èyí ó yọ zaka rẹ̀ eléyìí orin tí ó tẹ̀wọ̀n jù ṣùgbọ́n ká pín sí méjì pé tó wáyé pé àlàmù alùpùpọ̀ irọ́ ni dúkìá táwọn èèyàn rí ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ àwọn tó sọ pé dúkìá téèyàn rí ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ wọ́n ní torí pé ànábùwà muhammad sallallahu alaihi wa sallam aráwọ̀ èèyàn kan lọ zakawa zaka nǹkan oko àti zaka nǹkan ọ̀sìn tán bá débẹ̀ wọn sọ fún wọn wípé bóòlù iṣẹ́ ti yọ gbèsè yìí wọn béèrè lọ wọn pé ṣe ti yọ ọ̀ràn gbèsè tẹ́ jẹ́ àwọn kan ní ẹmú zaka nǹkan oko yìí wà ní sotori ẹ̀ náà ni mazhabi maliki fi sọ wípé nǹkan oko nǹkan ọ̀sìn o àní mo jẹ gbèsè òkan ṣé ní sọ́ọ̀bù ṣáà tí ó ti tó ní sọ́ọ̀bù èyí tó yẹ pé ó yẹ kí ọdún kan lọ lórí ẹ̀ṣọ́ ọdún kan ti lọ lórí ẹ̀ so but èyí tó jẹ́ ti alamuwalu báfínà dúkìá táwọn èèyàn ò rí bí owó bí góòdù nǹkan kan mọ́ra wọn so wọ́n ní ìyẹn ní apá ìkápẹ́ ìyẹn ló wà anábì sọ́lọ́ bá àtàwọn òkè ń ráwọn sàábé lọ ikú kan lọ gba zaka góòdù wa so zaka nǹkan ọ̀sìn ni so kálukú ló máa ń yọ zaka góòdù rẹ̀ àbí zaka sílva rẹ̀ fún rẹ̀ so ojú ẹ̀ ni àwọn fi wò ó ṣùgbọ́n wallahu a'lam gẹ́gẹ́ bí n ta sọ òun ni pé n tó bá fi lè mú àsìkò tó láti yọ zaka ẹni tó jẹ gbèsè tí ó dẹ̀ san gbèsè rẹ̀ tí àsìkò yẹn fi tó nìyí òun ni kó blé mọ ara rẹ̀ alimamu malik alayhi rahmatullah nínú mú ọ̀tọ̀ ọgbà wa wọ́n ní usman bin affan radiyallahu anhu a máa sọ ike hada shahru zakatikum oṣù zakayin lélẹ́yìí o faman kana alayhi daynun falyu'addihi ẹni tó bá jẹ gbèsè kó san gbèsè rẹ̀ hatta tukhriju zakata amwalikum sọ́rọ̀ tẹ́ máa lè yọ àwọn tó sọ wípé ẹni tó bá jẹ gbèsè ipe kò sí zaka yóò yọ gbèsè kó tó lè yọ zaka sòrá yìí nìtún ni èyí náà so wọ́n lo eléyìí bẹ́ẹ̀ làwọn others náà lò ó ipe ìtumọ̀ ẹ ní pé ẹ gbọ́dọ̀ yọ gbèsè yìí tẹ bá fẹ́ yọ before kó tó di pé kí àsìkò zaka dé tí ó wá jẹ eléyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan to be on the safe side ẹni tó yẹ kó yọ zaka rẹ̀ tí ò yọ tásìkò sọ́dí ẹni tó yẹ kó yọ gbèsè rẹ̀ rádà tí ò wá yọ gbèsè yẹn tí àsìkò zaka fi dé òun ni kó blé ma rẹ̀ yóò yọ zaka owó yẹn lára àwọn kata ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ẹni tó ṣe pé wọ́n jẹ lówó ẹni tí wọ́n jẹ lówó eléyìí sì à ń sọ ẹni tó jẹyàn lówó tó ní nǹkan tí zakawọ́ ìmí ìta fi sọ òun lẹni tó ṣe wípé kí wọ́n jẹ òun lówó kò ń ṣòun ló jẹyàn lówó owó tí wọ́n jẹ yẹn ṣe zaka yóò yọ zaka rẹ̀ àbí kò ní yọ zaka rẹ̀ lára àwọn àpèjúwe tá a ti fún wa òun ni pé lápèjúwe owó tá a lá sí báǹkì àtọ́jú owó sí báǹkì àyá báǹkì lówó ni láwọn afáàbí sọ fún wa kí ni haramu ní nípìnlẹ̀ tí ó bá kí ń ṣe wípé torí pé wọ́n lè ju owó lọ́nlé wọ́n lè rédì wọ́n lè ṣe kínní ìpìlẹ̀ nípa àgbọ̀rọ̀ fowó sí báńkì rìbá torí pé owó yẹn ní bí wọ́n ṣe ń gbé fún wọn òun là náà ṣe kínní náà ń yá ẹlòmíì with low with interest owó tí wọ́n kó fún wọn wọ́n ti kó fẹ́ lòmíì pẹ̀lú interest ni èèyàn ti kó sí abẹ́ múkìlù rìbá ẹni tó ń ṣe nírọ̀rùn fún àwọn èèyàn láti jẹ rìbá ṣùgbọ́n bò láṣẹ ṣe owó ìta bá kó sílé àwọn olèlé àtàkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotori náà àwọn mọ̀jámì ṣùkìyà àwọn academies wọ́n gbà pé kí ni ẹ lè kó owó yẹn sí báńkì tí làlúrí bá wà àbí hájà tó ṣe kó pàtàkì bá wà so owó tá a kó sí báǹkì yìí àwọn sọ pa tọ́jú owó sí báǹkì ṣùgbọ́n nínú ṣẹ̀rí àwọn ń pe owó báyẹn ní nǹkan tí yẹn tọ́jú níta máa ń pe owó bẹ́ẹ̀ òun ni pé yẹn yá yẹn ní owó torí pé tó pẹ́ tọ́jú owó yẹn sẹ́ni yẹn lọ́wọ́ ni kò ní right àti lò kò ní right àti lò tí máa ní lágbájá bá ń tọ́jú owó yìí mo ṣe wá kó fún ó lọ lò fún àǹfààní ara rẹ̀ lápèjúwe àbótí ẹ̀ lò ó fún nǹkan mi náà ó ti jàǹbá àdéhùn mo ní bá ń tọ́jú ẹ̀ ni mi ì sọ fún pé o lè lò ó tí n bá sọ fún pé o lè lò ó ó ti di pé mo yá nìyẹn ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tí mo mọ̀ pé tí n bá kó fún ife bá ń tọ́jú owó yìí mo mọ̀ pé mo á lò ó òun náà dẹ̀ mọ̀ pé mo mọ̀ pé òun lò ó ní ní ìsọ̀rọ̀ àpúrúbà nìyẹn ó túmọ̀ sí pé èmi gan fúnra mi ti àpúrúvù lílo rẹ̀ ni ó túmọ̀ sí pé owó yẹn ni mo yá ni so ìwọ́n tó kó lọ sí báǹkì ìwọ́n náà ti mọ̀ pé báǹkì ń lò ni so o àpúrúvù ẹ̀ nìyẹn so ló jẹ́ pé owó tó kó sí báǹkì o ya báǹkì lówó ni òun ló fi gbọ́dọ̀ gba interest lọ́dọ̀ báǹkì tí báǹkì máa bẹ̀rẹ̀ fi kankan kún owó yẹn o gbọ́dọ̀ gbà tó bá gbà ó gbà rìbá tó bá gbà ó gbà rìbá gbogbo owó èlé ní ẹ̀rẹ̀ ní nǹkan tó léwu ni so ẹni tó ló ń tọ́jú owó sí báǹkì ó yá báǹkì lówó ni ṣùgbọ́n ní ta tọ́jú owó sí lọ́wọ́ ń tòótọ́ alóhùn ò gbọ́dọ̀ lò ó àìgbọ́dọ̀ lò ó yẹn ni ò lè jẹ́ kó lè jèrè pẹ̀lú owó yẹn kó ló ń fẹ́ ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tóun yẹn bá dẹ̀ sọnù tí òun ṣe pé nǹkan tó mọ̀ ọ́n mọ̀ ọ́n Abo negligent ó negligently ló jẹ́ kó sọnù níta sọ náà ni pé kọ́dàrú lọ́wọ́ máa ṣe àfààní àmúwọ́ ọlọ́wọ́ bá ní ànitọ́pá fẹ́ bá rọ̀ padà torí pé yádùrú yádù amánà ọwọ́ rẹ̀ ní ọwọ́ amánà ni unlike ẹni tá a yá lówó ẹni tá a yá lówó yádùrú yádù dọ́mánì ọwọ́ ẹni tá a yá lówó ọwọ́ ẹni tó ṣe wípé ó wà responsible ni ọwọ́ ẹni tó ṣe pé yóò garanti ẹni tí má yàyàn lówó nísìn bí àgbà tí mo kówó yẹn fún ẹnìyẹn nìyẹn wá ń lọ bí àgbà kan wá ṣẹlẹ̀ owó yẹn bí wọ́n bá lọ́wọ́ rẹ̀ látòjú rẹ̀ orísọpọ̀wò ní sanwó mi padà torí pọ́n gbowó lọ́wọ́ ọ̀hún lè anna ya dahu yàdú bọ́mán ọwọ́ rẹ̀ ní ọwọ́ ẹni tó garanti nǹkan rí ṣùgbọ́n ẹ̀kọ́ wọ́n fún yàn lápẹ̀jú ẹ̀ sí pé owó yìí máa ń tọ́jú ẹ̀ ìgbà tó wá ń kó lọ àwọn àgbà lọ́wọ́ rẹ̀ ni owó yẹn kò ní dá padà fún wa àfi tá a bá lẹ́bírẹ́ǹsì pé òun gangan fún rẹ̀ ní ó wà negligent ń pa rẹ̀ àbó òun gangan fún rẹ̀ jàǹbá pẹ̀lú owó yẹn yẹn láti sọ pé kí ni àgbà padà so ló fi jẹ́ pé owó tá à ń tọ́jú sí báǹkì gẹ́gẹ́ bá a ṣe máa ń pè é kò kì í ṣe ìta tọ́jú ayábáǹkì lówó ni ayábáǹkì lówó ni ṣe ayábáǹkì lówó ìpìlẹ̀ ni pé nǹkan yìí ètò ní ewu ni so àfi ti necessity tó bá mú wa ṣe nǹkan yẹn wallahu a'lam so kí wá ní kata ń sọ òun náà ni pé ẹni tí èèyàn jẹ lówó nísìn èèyàn kan jẹ mí ní two hundred thousand naira láti last year òní ló pé ọdún kan gbáko ìjírí tí two hundred thousand yẹn ti ń bẹ lọ́wọ́ rẹ̀ lápèjúwe ni o ṣé zaka ayọ̀ zaka owó yàbí mi ní yọ zaka rẹ̀ sọ̀rọ̀ pé níta fi ṣe standard ní standard silver ṣé máa yọ zaka rẹ̀ àbí mi ní yọ zaka rẹ̀ so tó bá ṣe wípé ẹni tó jẹ mí lówó yẹn ẹni tí mo lè sọ pé bá ń gbówó mi á fún mi ní anytime tí n bá ti béèrè mi ru kéèsì ti báǹkì tàbí ṣàpèjúwe so ayọ̀ zaka rẹ̀ torí pé anytime tá a bá request fowó yẹn ni yóò gbélé wa lọ́wọ́ ṣùgbọ́n bí wá sí pẹ́ni tí ó jẹ wá lówó ẹni tó ṣe pé tá bá ní kó bá wa gbówó wa ó lè ṣe díẹ̀ alìmọ́rò owó yẹn gbà ṣògbó láti ṣe sẹ́zàká wo owó yẹn bí ọdún mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ la bí owó yẹn gbà lọ́wọ́ rẹ̀ ṣé lókùnwà tí owó yẹn ò bá dí sí ní sọ́ọ̀bù ni sáàmù yọ zaka rẹ̀ lọ́dọọdún gbàtà wa gbà náà ni nísìnyẹ̀ká jẹ mí lówó ń ṣe ti tóbi ọdún méje lọ́wọ́ rẹ̀ ka kan jẹ mí bí one million naira o ti tobi bí ọdún méje lọ́wọ́ rẹ̀ ni mi ìró yẹn gbà tí màá máa yọ zaka owó yẹn ní every year torí pé ó mi bẹ lọ́wọ́ rẹ̀ no torí pé owó yẹn ni mi ìrì gbà mi ìrì owó yẹn gbà tí máa wá rí owó yẹn gbà ń kọ́ bí alẹ́yìn ọdún kó wá kó wá mílíọ̀nù náírà yẹn fún mi pé owó ẹ̀rẹ́ o ṣé zaka wà ń bẹ́ àbí kò sí lórí ẹ̀ níwọ̀n dàbí Imam àwọn ní zaka wà lórí rẹ̀ ní gbogbo ọdún tó yẹn ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ní ẹ̀ máa ṣí láti máa yọ two point five percent two point five percent títí di ìgbà tẹ́ padà rí gbà àwọn afáàmì ní but kò náà tẹ̀sí owó yẹn kódà bó béèrè fún yẹn ni kò lè rí gbà so ìgbà tí ó gbowó yẹn ìgbà yẹn nìkan náà ni kó yọ two point five percent yẹn torí kó ti rówó yẹn gbà nísìn so kó yọ two point five percent yẹn láti lè fi dí gbogbo ọdún tó ti lọ so àwọn míì sọ bẹ́ẹ̀ àwọn míì ní kò sí zaka lórí ẹ̀ ní kò sí zaka lórí rẹ̀ torí pé owó yẹn nìyí kò ní access sọwọ́ yẹn ní tiwọ́ ẹ̀ṣẹ̀ rí gbà ni tó bá mọ owó yẹn tó bá ṣe wà lọ tọ́jú ẹ̀ tí ọdún kan wá lọ lórí ẹ̀ ẹ̀hẹ́n ìgbà yẹn láti pé kó yọ two point five percent yẹ ṣùgbọ́n ó tó ti yá yẹn tipẹ́tipẹ́ àbẹ́yẹn ni ẹ̀rajà lọ́wọ́ rẹ̀ tí sanwó fún kòró yẹn gbà bóòlù ayé sọ pé yọ pàtàkà gbogbo ọdún tó ti lọ bóòlù ayé sọ pé tó gbà á kó yọ two point five percent owó yẹn gbà owó ẹ̀ṣẹ̀ owó yẹn gbà nísìnyí ìgbà yẹn láàyè sọ pé kí ni kó yọ zaka tọ́dún òbá rẹ̀ lọ lórí ẹ̀ nìyẹn kò sí zaka lórí ẹ̀ náà eléyìí ó jẹ́ nǹkan tí àwọn afáà sọ but to be on the safe side to be on the safe side wallahu alam bó ṣe gbà á yẹn nìyí kó bẹ̀rẹ̀ kú yọ two point five percent yẹn kí ọkàn rẹ̀ kí ó lè balẹ̀ ṣùgbọ́n tó bá wo kó wo yọ náà ìpínlẹ̀ tó ń bá sì tọ́jú owó yẹn pamọ́ tọ́dún kan wá lọ lẹ́yìn lórí rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìyẹn yóò jẹ́ ọ̀ràn yẹn fún un láti yọ tó ń bá rẹ̀ ti náwó yẹn síbi nǹkan míì nìyí kò ń ṣe ọ̀ràn yẹn láti yọ zaka so kí la fẹ́ ló ń gbélé yìí kò ní pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ó lówó tó wọ́ ti zaka lọ́wọ́ èèyàn àti tí wọ́n jẹ lówó bóyá yẹn lówó ni o bóyá ó tajà fún yẹn ni o ìyàtọ̀ ń bẹ láàrin òun àtẹni tó ṣe pé òun ní nǹkan tí zaka wọ̀ ó ti ní sìn ṣùgbọ́n ó jẹ gbèsè yẹn la tírìtì lẹ́ẹ̀kan wípé ṣé gbèsè tó jẹ yẹn ó affect zaka tó máa yọ àwọn àfa sọ wọ́n ní àwọn ọ̀rọ̀ tí a ṣe lálàyé yẹn lórí rẹ̀ àwọn mímí kí ni gbèsè èyí tó prevent zaka ni so jẹyàn lówó o rẹ̀ ní nǹkan tí ó tó zaka náà olówó tó tó zaka lápẹjú ẹ̀sìn ẹni tó ń ṣe bísínẹ́sì ó dẹ̀ jẹyàn ní owó ni ó dẹ̀ ní owó tó tó ní sọ́ọ̀bù náà nílé àbí ní báńkì ó dẹ̀ tún jẹyàn ló wọ́n ní kó san gbèsè rẹ̀ owó tó ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù kó yọ ọ́ zakẹ́ tí ó wá tó ní sọ́ọ̀bù kò sí zaka lórí ẹ̀ tẹ̀lé ráàyí kan nìyẹn so ráàyí kejì òun ni pé a ní láti wo kí lórúkọ ẹ̀ a ní láti wo ṣé àwọn nǹkan ọ̀sìn nǹkan oko ni àbí owó wọ́n jẹ́ pé nǹkan ọ̀sìn nǹkan oko ni kò yọ zaka rẹ̀ tí ó bá ti ń ṣe nǹkan ọ̀sìn nǹkan oko so pépé uh, yẹn ni zako kì í ṣe uh, kó san gbèsè rẹ̀ gbèsè lójú ọ̀ràn yẹn fún náà ní ẹ̀tí tó ṣẹ́kù bá wá tó ní sọ́ọ̀bù yóò yọ zaka tí ò bá tó kò sí zaka lórí ẹni yẹn san àmì rẹ̀ wo wípé ó tó kò tó àsọ́rí ah, ó jẹ gbèsè kò jẹ gbèsè ṣóṣà àti tó ní sọ́ọ̀bù ó gbọ́dọ̀ yọ zaka yẹn náà so yẹ pé ńgbà tó bá yọ tán ẹni tó jẹ lówó náà ma disturb ẹ káàkiri so eléyìí ráàyè kan náà nìyẹn so gẹ́gẹ́ bí àwọn kan tí a ti ṣe ní àlàyé so inshallah àádádún bí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí kọlọ̀wọ́ kó dé kí olùfẹ́ nìkọ̀kan wa kó fi ẹsẹ̀ nìkọ̀kan wa rẹ̀ ṣe ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك لهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم وأنتم كذلك آمين Naam. Thank you. nam alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi wa baadi nǹkan tí ó jẹ́ ìbéèrè òní pé a gbọ́ pé Mu'adh bin Jabal radiyallahu anhu tó bá lọ sí Yemen lápèjúwe so tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam gba zakawa ni wọ́n gba aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in place of àwọn nǹkan ọ̀sìn in place of àwọn nǹkan ọ̀sìn so decision ti tiẹ̀ nìyẹn so ó rí pé nǹkan yìí ó wúlò fún àwọn èèyàn ní Madina ju pé kó n tún gba ẹran àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tí zakawa lọ so aṣọ nǹkan kan ló gbà so ẹni tó jẹ́ musodik tí wọ́n rán síta kókó lọ gba zakawa lápèjúwe ń sìnkán ní kí ó wá gba ẹran wá ní ó wá wò pé àti gba ẹran láti rí ìwà yín ti lọ sí abiru aláùsá ká ní pé aláùsá ni ìjọba ìsìláàmù wà so bóyá wá dídẹ àwọn ẹran yẹn àdìmọ́tò táwọn afi kó ẹran lọ síbẹ̀ ó lè jẹ́ nǹkan tó wá wò pé òkè àwọn kan làwọn yẹn lè nídìí bóyá àwọn foodstuff káwọn gba full stop tó wọ́ ti ẹran yẹn tabaníká wo ọ̀rọ̀ Mu'adh bin Jabal àti iṣẹ́ rẹ̀ yẹn ni a rí pé nǹkan tí ó bá mu náà ni so anything tán rí i pé ó wọ́ tiẹ̀ wọ́n lè lò torí pé ti Mu'adh bin Jabal a rí pé kí ni aṣọ àbí nǹkan kan òní tí òun gbá ni so tí wọn bá gba oúnjẹ instead of ẹran ó sì lọ náà so ṣùgbọ́n mùsọ́díkì yẹn òun ni ó dìsáìdì táwọn fẹ́ gbà not mutasọ́díkì kò ṣe ẹni tó fẹ́ yọ zaka ẹni tó fẹ́ yọ zaka ní tó yẹ kóun yọ ni ó yọ ìpìlẹ̀ nìyẹn ní tó yẹ kó yọ òun ni ó yọ tó wá ṣe pé bí á nǹkan tó yẹ kó yọ nísìn kò rí nǹkan yẹn ó lè wá sọ pé òun ò rí nǹkan yọ kí ni alternative táwọn lè lò so فجميع شجاء والله أعلم Thank نعم. <laughs> you. nam àtàwáwò ìbéèrè ni pé èwo ni ó yẹ ká lò ṣé silver ló yẹ ká lò ní a standard àbí gold a standard nam atawala fẹ́ lo silver a standard a sọ wípé ní ata dirhami àti silver tó tó dédé ní ata dirhami two hundred dirham tí ó tó dédé kíni dédé ní ata dirhami two hundred dirham owó owó sílvà tí wọ́n ná nígbà yẹn khamsu awakin khamsu awakin that is five okiya òun náà same thing náà ni pẹ̀lú mi àta dirhami because each okiya is forty dirham sùtọ́mọ́ ní khamsu awakin five okiya ó máa kú sí two hundred dirham náà two hundred dirham yẹn tó máa lọ wéèrè nísìnyẹn ní two hundred dirham nísìn tó jẹ́ ti silver àwa jù ú síbi skéèlì pé kọ́ wúwe rẹ̀ ní a fún wa òun ni tí a mọ̀ sí five hundred and ninety five grams yóò fún wa so tó túmọ̀ sí wípé èyí ó béèrè èló ní gíráàmù silver? kan eléyìí ìtàlẹ̀ gúgú nísìnyí what is the price of uh, a gram of silver náírà tàbá tàìtẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ń sìn àgbè wá fún wa iye tán ta gíráàmù sí ìwà kan a lè sọ pé five hundred ninety five grams ni so ó túmọ̀ sí pé iye gíráàmù kan yẹn multiplied by five ninety five yóò sọ fún wa iye tí zaka silver jẹ ní òní ó lè dọ̀la kó tún change ọ̀túnla kó change torí pé ìgbà tí owó ń kálukú wa tí ó mọ̀ pé ọdún kan yóò bẹ̀rẹ̀ èmi ní sinmi o lè ní two hundred thousand kan lé ní sìnkú yẹn pé two hundred thousand yẹn ti ń bẹ pẹ̀lú mi láti last year òní ló ṣẹ̀ṣẹ̀ pé kí ni ló ṣẹ̀ṣẹ̀ pé èwo yìí so èwo yìí tá à ń sọ ìjírí kàlẹ́ndà là ń sọ o so ìdí máa náà ni kí n kàn mo ṣe parí ṣàlàyé sí kí n google ẹ̀ ní five ninety five gram eh, multiplied by kí ni iye tán láta gram sí wa kan in náírà yóò fún mi ní iye tó jẹ́ so èmi máa wá wo owó tí mo ti ní tó pé ọdún kan lónìí is it up to iye tí mo get ní result àbó less or more tó wáyé pé up to it máa yọ two point five percent yẹ máa kó fẹ́ni tí ó qualify láti gba zaka tó bá pọ̀ two point five percent yẹ náà ni máa ṣe kíni ni máa yọ máa kó fẹ́ni tí ó qualify fún zaka ṣùgbọ́n tó bá wà less sí èyàn ó túmọ̀ sí pé owó tí mo ti ń tọ́jú láti èyí ẹ̀ tó pé èyí ẹ̀ lónìí sí owó yẹn zaka ò wọ́ nìyẹn clótìbà kan wọ̀ torí pé kò tó ní sọ́ọ̀bù kò tó ní sọ́ọ̀bù náà kí sí bá nìyẹn a rí pé mo sọ pé kí ni ní àtàdírí amin two hundred dirhams títí gold ìṣirúnà dìnnára na máa ń sọ ìṣirúnà dìnnára twenty dìnnára twenty dinar equals two hundred dirham twenty dinar eh? twenty dinar equals two hundred dirham so èló ni dínárì kan gbà yẹn if twenty dinar equal two hundred dirham how much is how many dirham is one dinar ten dirham torí pé ten times twenty máa fún wa ní two hundred ó túmọ̀ sí pé each dinar is the same thing as eh? ten dirham so iye kan náà ni nísìnyí tó bá ní gold kó tó lè yọ zaka góòdù ẹ̀ nígbà yẹn góòdù yìí wọ̀rọ̀ less than twenty dinar tó ti yé nísìn tó wáyé pé silver ni silver yẹn ò ní less than two hundred dirham náà nísìn àti wá convert dirham sí gíráàmù nísìn ẹ jẹ́ ká convert dinar náà sí gíráàmù sábà máa convert twenty dinar sí gíráàmù nísìn òun jẹ́ eighty five grams tọ̀hún yẹn five ninety five grams so five ninety five grams àti eighty five grams gold five eh, eh, eighty five grams uh, silver five ninety five grams na taba bere kí ni price gram gold kan ní sí ká máa gbọ́ iye tí ó sọ fún wa ó lè sọ pé bí a twenty three thousand naira ó lè ní twenty five thousand naira kátẹ̀kàn bú lásán kéèyàn sọ yìí pé. 23,000 naira nìyẹn 23,000 multiplied by 85 kilo fún wa ẹ bá wa ṣe 23,000 multiplied by 85 that is each gram 123,000 naira lápèjú ẹni o ẹ ẹja wo 1 million naira and kini naira and five àbí 950 55 ẹ wo so nísìnyí tó pọ̀ sí pé tí wọ́n fẹ́ fi sí góòlù ṣe standard owó tí mo gbọ́dọ̀ ti tọ́jú pamọ́ tọ́dún kan ti lọ lórí ẹ̀ ó gbọ́dọ̀ tó one million naira and fifty five thousand naira wàrà sẹ́pẹ́ ti silver ni ó ti rí sí bí a silver kan ní sí bí a three hundred naira ní eh, kí lórúkọ ẹ̀ bóyá lápẹjú ẹni o ẹ́ eh? àsìntí eh, gíráàmù kan gíráàmù kan fún silver káṣọ tó yá bí three hundred naira lápèjúwe Taba multiply by five ninety five kìí máa fún wa. one hundred and seventy eight thousand ẹ wo difference yẹn nítorí ṣe pé láyé ànẹ́mísọ̀ láàfẹ́ máa tàṣkò tó wá lẹ́yìn yẹn díẹ̀ ní the same amount lè máa change yẹn ọ̀rọ̀ àgbà tó ṣe pé láyé john ní láyé john ẹni tó bá ní náírà kan ó lè sì gba dọ́là méjì dọ́là méjì pẹ̀lú náírà ẹyọ kan yóò gba dọ́là kìíní méjì nísìnyí tí a bá ní dọ́là ẹyọ kan nísìnyí a gba seven hundred and fifty náírà ẹ pé ayé náírà bàjẹ́ ayé ẹ̀kọ́ ẹ̀ the same thing náà ni silver ó depreciate gan-an but méjèèjì náà máa ń lò lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tá máa fi wọn zaka silver kan máa jẹ́ five ninety five ni that is tamanika wé rẹ̀ tán sọ di gram góòdù máa jẹ́ kí ni eighty five tán bá sọ di gram nìyẹn o ẹ́ ṣùgbọ́n iye kan náà lè máa fi exchange ńgbà yẹn ṣe ẹni ní àtàdíríàmì èèyàn kan náà rẹ̀ ní ìṣirò náà dinar ẹ má parọ̀ ṣùgbọ́n nísìnyí tẹ́ ẹ bá gbé ní àtàdíríàmì àti ẹgbẹ́ five ninety five gram silver dání sìn àti eighty five gram gold ẹ wá lẹ fẹ́ parọ̀ parọ̀ bó o ẹ èyí ó fi one seventy kìíní kan àbí one fifty kìíní kan ẹ máa fi pààrọ̀ one million naira and something ni so èwo wá ní ká lò ń bẹ eré ìlẹ̀nu àwọn àpòwò akóle lórí that èwo la máa lò as standard ni o tá máa fi bẹ̀rẹ̀ nísìnyí tí ẹ̀ka bá ní two hundred thousand nísìnyí tó bá lóun fẹ́ lo silver as standard wọ́n á ní zakati owó yẹn tó bá lóun fẹ́ lo gold as standard wọ́n á two hundred thousand lẹ́gbẹ̀ẹ́ one nine one point nine five ah, ah, ah, ìwọ ọmọ ọlọ́fowó ẹ̀ dápọ̀ ọmọ zaka ó ti wo owó ẹ ni ní tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n ní ti ẹni tí ó ní two million naira two million naira ó wá ló ń fẹ́ fi silver ṣe standard ṣó lọ àbí ó lọ ó lọ ó ló ń fẹ́ fi góòlù ṣe standard ó lọ àbí ó lọ ó lọ ṣùgbọ́n ìgbà wo èwo lèèyàn fi ṣe standard tí má ní mo lo silver zaka ó tètè mọ owó mi tí má ní mo lo góòlù màá ní mọ́ọ̀tì kí zaka tó lè wọ̀ ṣàlùmí àwọn pé six statement náà máa ń láyé ànábì náà nìyẹn sọlá àṣálá òun prefer kó tètè wọ̀ òun ò fẹ́ dáná tó bá rí john gbendé alkiyama ni ṣàlùmí ẹ̀ lè wo pé ah ṣèlú méjèèjì dọ́gba ń mọ̀ ẹ̀ kò dọ́gba mọ́ ń sìn tábàdẹ̀tì ní ká wo ń sìn lọ́wọ́ ní ká compare mọ́ zaka màlúù nísìn ẹni tó wá ní màlúù thirty a ní yóò yọ gẹ́gẹ́ bí zakani màálù tó jẹ́ kíní tó jẹ́ bí ọdún méjì so màálù tààtì káwò owó ńlá nìyẹn ìyẹn bẹ́ẹ̀ jọmọ́ ti góòdù ó kẹ́ni tí ó ní dàbí dùn dàbí bá àpò márùn-ún tó jẹ́ bí six hundred kilogram tí ìwà fi padà bí bá àpò márùn-ún tó tó six hundred and ní owó ńlá nìyẹn kò ń ṣe ọ̀rọ̀ one seventy thousand là abẹ́rẹ́ ní káwo ti rànkúmí náà rànkúmí tí yẹn bá ní rànkúmí tí ò bá tó márùn-ún zaka ò ti wọ̀ tó bá tó márùn-ún wọn ni kò yọ ọmọ ẹran kan rànkúmí márùn-ún tọ́wọ́ wo price ẹ̀ ní ìyẹn ń lọ bí ti góòdù kò kí ń ṣe irú títí silver one seventy kìíní kan thousand so àwọn lo ìyẹn tó ẹ̀jẹ̀ ká fi góòdù ṣe standard ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn fic academies mọ́júmọ́ òfìkì islami under robito ni under wise ni àtàwọn mí bẹ́ẹ̀ wọ́n wò yí pé ẹ jẹ́ kí á mú èyí tó ṣe wípé ó jẹ́ adnan sọ̀bẹ́ èyí tó kéré jù nínú gold àti silver nísìnyí silver ló ń depreciate ó lè dọ́là kó ṣe pé gold ni ó depreciate ṣùgbọ́n tó bá ti gbé kalẹ̀ as principle pé adnan sọ̀bẹ́ èyí tó kéré jù nínú nìṣọ́ọ̀bù méjèèjì ò lámọ̀ lò so ẹ̀mí ò balẹ̀ ni so a èmi ń sọ yìí pé ká lo silver as standard torí wípé ibi tí àwọn fic academies ibi tọ́pọ̀lọpọ̀ wọn wá nìyẹn ara àwọn àfa individuals míì tí wọ́n mú wípé no gold ni standard so ló jẹ́ pé tá a bá wo àwọn kíni ilẹ̀ haúsá ni bóyá tá ń ṣe kíní papọ̀ mọ́ supreme council nǹkan kan mọ́ra wọn ti gold náà fi ń ṣe standard ṣùgbọ́n tá a bá ní ká wo àwọn fiqh academies ní muslim world league ní uh, organization of islamic conference fiqh academies tó ń bẹ lábẹ́ wọn ní táwọn fi ń ṣe standard òun ni títí ìwà yẹn sọ ẹ̀mí balẹ̀ lórí yẹn ju títí eléyìí lọ wallahu a'lam. wọ́n lẹ́yìn tó ń ta ago ló ń ta ó ní owó ó rẹ̀ kó yẹn lórí ago ó ń ti ń tago so bóò ni ó ṣe ṣe pẹ̀lú ago tó yẹ kó àwọn ago mi bẹ tó ta tó tó two hundred thousand naira gbogbo tó ní ṣọ́ọ̀bù pátápátá náà ni ó evaluate tí ọdún kan bá ti lọ gbogbo tó ní ní ṣọ́ọ̀bù yóò evaluate tí ọdún kan bá ti lọ so yóò wá yọ wọ́ọ̀tì ẹ̀ ní two point five percent yóò yọnu káṣí tó bá ní lọ́wọ́ ni so wallahu náà mi béèrè ní wípé ẹni tó ṣe pé ó ní owó ẹni ẹ ní owó ó wá machine pẹ̀lú owó yẹn so owó machine yẹn ni pé wọ́n fi produce pure water ṣé zaka wà lórí machine yẹn kò sí zaka lórí machine torí kó ti di bí irinṣẹ́ ó ti di bí irinṣẹ́ ẹni tó lówó ń sìn ó wá mọ́tò mọ́tò yẹn ni ó yóò fi ń supply pure water káàkiri irinṣẹ́ ni mọ́tò yẹn ni kò sí zaka lórí ẹ̀ ṣùgbọ́n ọjà tó ṣe wípé ó ń produce tó bá tà tí owó tó kó jọ tó bá tó ní sọ́ọ̀bù àbí tó bá wo gbogbo ọjà tó ń produce tó ń tà yẹn ni gbogbo ẹ̀ yóò yọ two point five percent tó bá tó ní sọ́ọ̀bù apart from machine tó fi ń produce machine tó fi ń produce ẹ̀ yẹn irinṣẹ́ lòun ṣùgbọ́n tó produce tó ń tà ìyẹn tó bá tó ní sọ́ọ̀bù yóò yọ two percent yẹ wallahu a'lam. náà nísìn èèyàn ní owó ń sìn owó tó ní ọdún kò tí lọ lórí owó yẹn bóyá àti last year ló ti ń kó owó yẹn jọ so òní ló jẹ́ ló kù ọjọ́ mẹ́ta àbí mẹ́rin àbọ̀sẹ̀ kan tí èyí ò fi lọ lórí owó yẹn zaka ò tí dọ̀ràn rẹ̀ lórí owó yẹn zaka ò tí ṣe kínní kò tí jẹ́ ọ̀ràn yẹn lórí owó yẹn so wá lọ fowó yẹn ra mọ́tò láti lè wọ́n fi ṣe bísínẹ́sì ipe kò mọ̀ fi gbé nǹkan àbófin máṣíìnì tó fi ránṣọ àbófin ra machine tó fi ń produce nǹkan so kò sí zaka lórí owó yẹn ti ẹ̀hún ti wá fòpin nìyẹn owó tó ti ń tọ́jú láti láti ẹ̀ ní but ọdún kò tí tó lórí owó yẹn ó bá wó sùsùn gbé lọ́ra mọ́tò kí n mọ ọgùn káàkiri jọ so èyí ń ti tán bẹ̀rù náà nù torí kó ti fóyìn ẹ̀ra mọ́tò tó ń gùn ní fóyìn ẹ̀ra oúnjẹ sílé ká lè jẹun owó yẹn ti tán síbẹ̀ yẹn ṣùgbọ́n ká ní owó yẹn ní ọdún kan lọ lórí owó yẹn bá a níbẹ̀ yẹn yóò yọ two point five percent yẹ àti tó ẹ kó jẹ gbé ó jẹ àwọn yẹn ní gbèsè ló kù tí ó san gbèsè àwọn tó jẹ nínú owó yẹn gẹ́gẹ́ bí ráàyè kan ráàyè kan lè sọ pé kí ó jẹ àwọn yẹn lówó kò ṣe ti san bífọ́ ọkọ̀ ọdún kan tó lọ lórí ẹ̀ so ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ yọ owó yẹn a ní yẹn wallahu alam ìyẹn ló tẹ̀wọ̀n jù àmì àtẹ́yìn náà mẹ́ni tí ó ń sẹ́bù owó tó ń sèbù owó kan ó sèbù owó kan ká ló ti sèbù ọdún kan tí wọ́n ń fẹ́ máa pé bọ̀kù tí ì pé so ká ní pé ọ̀la ló máa pọ́dún kan sígbà tó wá pé ọdún kan lápèjúwe owó yẹn ni kò tó ní sọ́ọ̀bù ńgbà tí ó ṣe calculation ta ní kó ṣe àti so try láti mọ èló ni wọ́n gíráàmù silver kan ẹ̀ à ń lo silver torí pé ìtọ́pọ̀lọpọ̀ afárá lórí ẹ̀yìn yẹn so èlò náà ta gíráàmù sílvà kan ó gẹ̀tì ẹ̀ ó multiply by five ninety five ó rí i pé lápẹjù ẹ̀sìn ká ní pé gbogbo ẹ̀ ó kú sí nǹkan bí one seventy mo kàn bú bẹ́ẹ̀ ni o ká kú sí nǹkan bí one seventy owó tóun dẹ̀ ti ń tọ́jú láti last year tó ẹ̀ṣẹ̀ pé ọdún kan owó yẹn jẹ́ one sixty ṣé zakawọ̀ zakowọ̀ bọ̀ lẹ́yìn ọjọ́ bíi méjì ó tún wá rí ten thousand kún owó yẹn tó fi wá kó one seventy àá nígbà tí ọdún kan lọ lórí owó yẹn ọdún tó lọ lórí ẹ̀ ó lọ lórí owó tí kò tó ní sọ́ọ̀bù so ìgbà tí owó yẹn tó ní sọ́ọ̀bù yẹn àìsàn máa bẹ̀rẹ̀ calculation ọdún kan ní ìfòrí tọ́lọ́hún ò bá ní ká ná owó yẹn kí ọdún mi tó ṣe kí kò tó dé ti ná ìyẹn ti lọ nìyẹn so pé ti gbá ọjà yẹn so tí ọdún lọ ọjà ta nígbà yẹn tó ní that is àtúnṣe calculation ní again so ó simple kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam so okay. Thank you. náà ní tá a gbọ́dọ̀ gbọ́ yé o ni pé a gbọ́dọ̀ kírun lè fọ́ kí àsìkò òun tó tó tí àsìkò òun ò bá tí ì tó a minute tó àsìkò tí ó tó tá bá kírun ànírun a minute tó àsìkò tí ó tó tá bá kírun àsìkò ànírun so eléyìí ni ah, basic na issue mi wà ní wípé a disagree lórí kó ti tó kò tí ì tó nísìsiyìí máa mọ̀ pásìkò òun ò tí ì tó ó ku ìṣẹ́jú kan tásìkò òun ètò mo wá ṣe Allahu akbar mo wọrun ní ìnírùn èmi kankan fúnra mi mọ̀ ipò ku ìṣẹ́jú kan tí àsìkò òun á fi wọlé mo á ní ẹsẹ̀ ń kí bẹ́ẹ̀ Allahu akbar ní ìnírùn àfi tí máa ń bẹ lára àwọn tó ṣe kó lè ṣe jámù o zuri ma asri, tó ṣe pé mo wá ṣe tẹ̀kídìm mo mú irun asiri wá síwájú ṣùgbọ́n zuri ni gbọ́dọ̀ kí zuri ti máa ṣọ́ yìí pé ó kù ṣẹ́jú kan tí zuri ẹ̀ àbí tí magribe wọlé ni mo wá ṣàlá àkùbárùn mi níhùn kódà kí n máa bẹ lára àwọn tó ní excuse pé mo lè pa ìrun méjì pọ̀ torí pé ìrun àkọ́kọ́ àsìkò rẹ̀ gbọ́dọ̀ wọlé ìlú méjì ló fẹ́ papọ̀ yẹn ni àsìkò alákọ̀ọ́kọ́ ti gbọ́dọ̀ ṣe kí ni tó gbọ́dọ̀ wọlé ni ẹni tó wò tẹ̀ wá ní excuse ẹni wọn tó àwọn òkò jẹ́ ń ni a minute tó kò gbọ́dọ̀ ṣe kí ni gbọ́dọ̀ ṣe Allahu Akbar tó bá ṣúọ̀ wípé àsìkò òrùn ti wọlé ṣùgbọ́n ẹni tó ń bìlíìfù pé àsìkò òrùn ti wọlé òun ní tó bìlíìfù ní pásìkò òrùn ti wọlé bọ̀ lọ́dọ̀ ti tiẹ̀ àsìkò òrùn ò tí ì wọlé ṣé a lè sọ pé kò ní irun ìwọ ló ní níhùn tí wọ́n bá kírun tó yí pé wọ́n bílíf pásìkò òun ti wọlé òun tó ń bílíf pásìkò òun ti wọlé yẹn ní ní tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ based lórí research conviction tó ń ṣe a lè sọ pé kò níhùn mo rò pé àárín ẹ̀yẹ so ìwọ ò gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ṣọ́ pásìkò òun ti wọlé ni òun tó ń kírun òun ṣọ́ pé kí ni àsìkò òun ti wọlé so tóun bá kírun kọ́lọ́wọ́n bá lè excuse ẹ̀ ipò ṣe mistake ni tó bá ṣe pé tòótọ́ lásìkò òrùn ò tí wọlé ṣùgbọ́n bìlíìfù tiẹ̀ ní pásìkò òrùn ti wọlé mo rò pé ó clear ni. Naam. Naam. Naam ìbéèrè ni wípé tí ó tẹ̀wọ̀n lọ́kàn tèmi ni pé ìrún wọlé ní three fifty seven ṣùgbọ́n mọ́ṣáláṣí kan ń bẹ tó ṣe pé àwọn máa pèrú ní three fifty that is àwọn believe pé ìrún wọlé ní three fifty ṣùgbọ́n wọn ní ṣe kọ́ ọmọ until four o'clock ṣé mo lè bá wọn kírun definitely mo lè bá wọn kírun kódà tí wọ́n bá gbé ìkọ́ ọmọ ní three fifty seven yẹn mo lè bá wọn kí torí táìmù bàtà ṣe kọ́ ọmọ yẹn ní àsìkò tí ìrún ti wọlé ni ṣùgbọ́n tó bá ṣe kọ́mọ̀ ní three fifty six mi lè bá wọn kírun torí pé mi ò bìlíìfù pé ìrun wọlé ní kíni ní three fifty six àwọn lè sọ pé àwọn bìlíìfù ṣùgbọ́n táwọn bá kírun wọ́n á pàdé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala mo rò pé ó clear. nam ah, ìhun ah, mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n ti mọ ìhun zúrì wọn wọ́n ti mọ́ pa sago méjì sọ àwọn àdẹ́mọ̀ pé ìhun zúrì ti mọ́ wọlé láti ibi tó wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣé a lè yarú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ káàárọ̀ kí zúrì ti tiwa before ìmáàmù mọ́ṣáláṣí tó bá ṣe pé arìnrìn àjò ni wá eléyìí ṣòfò yẹ díẹ̀ pé káwa kírun káàdẹ̀ mọ́ lọ wọ́n bá yẹ wípé onílé làwa náà yìí káwa la fẹ́ lọ kírun before ìmáàmù mọ́ṣáláṣí eléyìí kò ń ṣe nǹkan tí ó wà advisable nú ẹ̀sìn ẹ̀rọ àwọn ẹlòmíín wọn ní anamsọ láàtàn sọ wípé èyí tó dáa jùlọ òun náà ní kí ni asọ́látù fi awwali waqtiha ká kírun ní nípìnlẹ̀ àsìkò rẹ̀ apart from irun ìṣá apart from kí ni irun ìṣá àbí irun zoro nígbà tí bá mú gan ṣe tó dáa jùlọ ni pé ká kírun ní àsìkò ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ yẹn ló dáa jù ṣùgbọ́n nísìnyí mọ́ṣáláṣí tó ń kí ní aago méjì irun zoro láago méjì àwọn ò kí ní ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ṣé mi lè wá lọ kí ní bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ kí ni mo fẹ́ ṣe súnà àbí ká tiẹ̀ tún tóbi mélòó kan ní ká lọ kí jẹ̀mọ́ ti tiwa ná eléyìí òun ṣe nǹkan tó dá à ń tíráì láti fọ́ mọ́ṣáláṣí nìyẹn àsìkò táwọn afẹ́ kí yẹn nìyẹn ṣèbásìkò zúrù náà ṣì ní kò tí ì kọjá so ká ṣe sùúrù pẹ̀lú wọn ká bá wọn kì í àwọn àpá àlè ṣe sùúrù pẹ̀lú wọn káwá mọ́ṣáláṣí tó ṣe wípé wọ́n kì í ní dèdè àsìkò tí àwa fẹ́ kì í yẹn káwá yẹn lọ sọ̀rọ̀ bá pọn lọ bá wọn fa wàhálà ní mọ́ṣáláṣí wọn tá gbé jẹ̀mọ́ dúró before kí àsìkò rẹ̀ kó tó tó kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an illa ant astaghfiruka wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh